tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò fi máa tú àwọn ènìyàn jẹ yóò fi máa tàn wọ́n jẹ yóò fi máa láwọn lẹ́nu ọlọ́run eléyìí ẹ má jẹ́ kó tàn wọ́n jẹ èyàn ò lè di ọ̀rẹ́ ọlọ́run àbí kéèyàn máa ṣe tọ́lọ́run bá bá fẹ́ èyàn ò lè di ayú ọlọ́run àbí kéèyàn ó pàtàkì tọ́lọ́run bá bá pàtàkì èyàn rúṣin ọlọ́run nínú hadisi imam bukhari gbà wá ní ọjọ́ kan àfọwọ́ abubakar siddiq kọ́lọ́run bá kó bá ayọ́nu sí i ó wọlé ó bá rí arábìnrin kan arábìnrin náà dúró nínàró kò sọ̀rọ̀ ó sàdákẹ́ ìgbà tí àfọ́ àwa Abubakar wá rí arábìnrin yìí ó wá ń béè lọ́wọ́ àwọn èèyàn pé kí ló ṣe arábìnrin yìí kò sọ̀rọ̀ ní àwọn èèyàn wá ń fún lésìn wípé bó o ṣe rí un iṣẹ́ hajj òun ló wá ṣe ó dà níyàn pé òun fẹ́ ṣiṣẹ́ hajj lẹ́ni tí yóò máa ṣiṣẹ́ hajj náà lẹ́ni tí ò ní sọ̀rọ̀ òun ò ní sọ̀rọ̀ tó wọn fi máa ṣiṣẹ́ hajj náà àfọwọ́ abákiri ni ẹ sọ fún pé kó sọ̀rọ̀ nítorí pé àìmọ́ sọ̀rọ̀ rẹ̀ yẹn ta ló fẹ́ fi jọ anabi sallallahu alayhi wa sallam anabi ṣiṣẹ́ hajj ó sọ̀rọ̀ àwọn sàábé náà ṣiṣẹ́ hajj wọn sọ̀rọ̀ níbo ló ń ti rí tiẹ̀ kó ṣiṣẹ́ hajj rẹ̀ kó sì máa sọ̀rọ̀ nítorí pé sọ̀rọ̀ kí la fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ yìí obìnrin yẹn rò pé tóun bá ṣiṣẹ́ hajj láì sọ̀rọ̀ bóyá ó tún lè jẹ́ kóun súnmọ́ ọlọ́run bóyá ó tún lè sọ di ẹni ọlọ́run pé nígbà tóun bá tiẹ̀ sọ̀rọ̀ kankan òun ò ní fẹ́ dẹ́ṣẹ̀ ṣùgbọ́n ní tóun lọ mú wáyé kò lẹ́sẹ̀ ńlẹ̀ kò wọlé nítorí pé èèyàn ò lè sin lọ́run pẹ̀lú ìfẹ́ ẹnu èèyàn ìntọ́lọ́run bá fẹ́ ká fi sin òun náà lèyàn fi sin èyí tí ò bá ti ní ká fi sin òun bó ti wulẹ̀ kó dáa lójú wa tó àgbọ̀dọ̀ mú mẹ́sìn kò lè sún yàn mọ́ ọlọ́run yóò sọ̀yàn dọ̀tá ọlọ́run ìdí ìtí àfọ Abubakar fi jágbe mọ́ arábìnrin yìí pé sọ̀rọ̀ o fẹ́ ṣiṣẹ́ hajj ní kó má sọ̀rọ̀ nítorí pé ihun tí wọ́n rò kó fẹ́ fi súnmọ́ lọ́hùn yìí kò sí nínú téèyàn fi ń súnmọ́ lọ́hùn ẹ̀rú sìn ọlọ́hùn oríṣiríṣi ọ̀nà láti mọ orílẹ̀ ní táwọn yẹn láwọn fẹ́ di ẹni ọlọ́hùn ẹlòmíì lè fi gbogbo ilé sílẹ̀ ó lè jọ pé inú mọ́ṣáláṣí lòun ó máa sùn ọmọ àtìyàwó yóò pa wọ́n tì wọ́n máa ń béèrè kébó lọ́wà inú mọ́ṣáláṣí lòun ó máa sùn ẹnuṣẹ́ òní lọ sẹ́nuṣẹ́ ẹ̀yàwó ni àmọ̀ fẹ́ jẹun ọmọ náà fẹ́ jẹun kò sí ètò kan tọ́lọ́run ló fẹ́ ṣe òun fẹ́ dọ̀rẹ́ ọlọ́run yóò wà tilẹ̀kùn mọ́rí nínú mọ́sálásí nínú mọ́sálásí ni ó mọ̀ sùn nínú mọ́sálásí ni ó mọ̀ jí sí kò ní yọjú sílé mọ́ eléyìí ò sọ dẹni ọlọ́run nítorí pé àwọn tó lóore jù ọ lọ àwọn abubakari àwọn umaru àwọn othman wọ́n nílé wọn a sì tún máa lọ mọ́sálásí wọ́n tún lẹ́nu iṣẹ́ wọn wọn a máa lọ ẹnu iṣẹ́ wọn ìyẹn ò sì sọ pé wọn ì sọ̀rọ̀ ọlọ́run ẹ̀rẹ́ lómi lẹ́ni ó lè fi lélẹ̀ yóò lọ ọ̀nà gbó ó lè lọ kọ́ àwọn eré kan síbẹ̀ yóò lọ fẹ́ lọ máa bẹ̀lọ́ níbẹ̀ yóò tilẹ̀kùn mọ́rí odidi oṣù mẹ́fà kò ní jáde séèyàn kódà ó lè sọ pé òun ò ní jẹ nǹkan gidi mọ́ èso nìkan lòun ó máa jẹ lẹ́yìn oṣù mẹ́fà ẹ̀mí kẹ́mi lè yọjú sí kálíjànù ó sọjú sí kálíjànù sọ pé òtítọ́ ọlọ́run òtítọ́ ànábì ọlọ́run òun náà yóò bá jáde yóò bá dájọ́ ọlẹ̀ àwọn yóò bá máa rọ lọ sọ́dọ̀ rẹ̀ láìsí mọ̀ pé sùn òun ló ń lò eléyìí ò rí bẹ́ẹ̀ bó ti wulẹ̀ kó máa kéèyàn wá lọ tilẹ̀kùn mọ́ rí kó lóun fẹ́ dẹni ọlọ́run ká máa kan lẹ̀kùn mọ́ lórí kásìkò òun ó tó kó má jáde kó tilẹ̀kùn mọ́ sínú ilé bóun fẹ́ dẹni ọlọ́run gbogbo ilé yóò sọ̀yàn dẹni ọlọ́run àbí èèyàn máa lọ títì tẹ̀sùbá rẹ̀ kọ́ máa wọ́lẹ̀ tẹ̀lé lẹ́yìn gbogbo fẹ́ dẹni ọlọ́run anabi ó máa bẹ ìdè àyèdè ọ̀sẹ̀ láàrin ọkọ anabi anabi ó dà àwọn yóò fẹ́ kírun ànábì ó lídì wọn lórí irun yóò kírun fún wọn àti oríṣiríṣi àwọn nǹkan míì tó fẹ́ pànábì tilẹ̀kùn mọ́rí tí ò jáde bọ́ síta bó làwọn èèyàn ṣe fẹ́ sàǹfààní yìí látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú iṣẹ́ olóore náà nínú iṣẹ́ ìjọsìn ni arákùnrin kan níjọ́ kan ó ń lọ sí ẹnu iṣẹ́ rẹ̀ arákùnrin yìí sangun bí ṣe ń lọ ń sàárín lọ wá wá ọ̀kan náà àwọn sàbí wa ní bọ́kùnrin yìí ṣe ń lọ yìí ìbá dáa kó ṣe kó ju ogun ẹ̀sìn ló ń lọ báyìí ìbá mọ̀ lóore fún un anábì ń bó ṣe ń lọ ẹ̀ tẹ́pẹ́ nu iṣẹ́ rẹ̀ ló ń lọ láti lè wá ọ̀nà ìjẹ̀mú ẹ̀tọ́ halal fún àwọn ìdílé rẹ̀ anábì ní fàwọ́ fi sabilillah ojú ọ̀nà ọlọ́run náà ló wà tó ń ti pẹ́ nu iṣẹ́ rẹ̀ ló ń lọ anábì lójú ọ̀nà ọlọ́run náà ló nítorí pé kéèyàn ó wá ìjẹ̀mú halal nínú ìjọsìn náà ló wà sòyìn túmọ̀ sí pé kéèyàn lọ sẹ́nu iṣẹ́ rẹ̀ láti lọ ṣiṣẹ́ láti lè rí oúnjẹ òjò èèyàn ojú ọ̀nà ẹ̀sìn náà lèèyàn wà kì í ṣe pójú ọ̀nà ìyapa àṣẹ ọlọ́run nítorí pọ́lọ̀ náà ló pa wá láṣẹ pé ká wá ìjẹ ìmú tó mọ́ kò sí tí wọn náà ń ṣe òun wá ìjẹ ìmú tó mọ́ ó ti tẹ̀ láṣẹ ọlọ́run ìbáàdà náà lèyí tó ń ṣe so látara àdí eléyìí àìmọ̀ kan onímọ̀ ẹdí kọ́pọ̀lọpọ̀ ẹlòmíì lẹ́nu yóò fi ṣe rẹ̀ lẹ̀ jíjẹ mú ìwọ́ sí ni yí ọlọ́run lọ́mọ iye àwọn èèyàn tó so mọ́ ọ ìyàwó so mọ́ ọ ọmọ so mọ́ ọ òbí so mọ́ ọ ẹ̀gbọ́n so mọ́ ọ àbúrò so mọ́ ọ ọwá lòun ní o bá eléyìí kò rí bẹ́ẹ̀ ẹnuṣẹ́ rẹ tó wà náà tó bá ti ń ṣe pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ọlọ́run mọ̀ fún ọ ọlọ́run ó sì mọ̀ nífẹ̀ẹ́ rẹ eléyìí ló fà á tó fi jẹ́ pé àfọ Abubakri ó kìlọ̀ fún arábìnrin yìí níjọ́ náà wípé eléyìí tí wọ́n obìnrin yìí fẹ́ máa ṣe yìí kò o bó o fẹ́ máa ṣiṣẹ́ ájì ọ̀wá ní ta ló fẹ́ fi léyìí jọ àwọn èèyàn tó nínú ọ̀nà tá a lọ́wọ́ ni pé wọ́n ò dákẹ́ wọn ò ní sọ̀rọ̀ téèyàn bá ń bá wọn sọ̀rọ̀ wọn ò ní sọ̀rọ̀ kankan tá a bá ní kílódé tó fi ń ṣe báyìí wọn ni àwọn fi ń gbẹ́sìn fọlọ́ ṣùgbọ́n Islam ó kọ̀ fáwọn mùsùlùmí pé a ò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ nítorí wípé kí ni lójoojúmọ́ a sàkírun a pèrún a sì subhanallah pa àwọn èèyàn láṣẹ dáadáa a kọ́ wà bàjẹ́ a kúránì a ṣe kútúbà tàbá wà láàní sọ̀rọ̀ bó la ti fẹ́ gbogbo lè ṣe ṣèdí yìí tó fi jẹ́ pé islam kọ gbogbo àwọn ìlànà wọ̀nyí islam sì fún wa ní ìlànà gidi ìpè téèyàn bá fẹ́ jọ́sìn fọlọ́run a jọ́sìn fọlọ́run níbàámu bí ọlọ́run ọba àtànábì sallallahu alaihi bí wọ́n ti ṣàlàyé rẹ̀ ni kì í ṣe pé káwọ́ kàn máa ronú kẹ̀kẹ́ fúnra ara wa káwa la fẹ́ máa fi súnmọ́ lọ́hùn èyàn ò lè di ọ̀rẹ́ ọlọ́run bẹ́ẹ̀ sì ni èyàn ò lè di àyò ọlọ́run àyàfi pẹ̀lú nǹkan tọ́lọ́run bá wá fẹ́ kéèyàn ó ṣe ìtọ́lọ́run bá bá yọ́nú sí pé kéèyàn ó ṣe òun lèyàn fi máa ń di ọ̀rẹ́ ọlọ́run lèyàn fi máa ń yí àyò ọlọ́run ẹ̀rì ẹlòmíì gbogbo aṣọ rẹ̀ ó ti dọ̀tí kò ní fọ́ bó ti wulẹ̀ kọ́ ma tán bá bí léèrè pé èé ṣe tí ó gba aṣọ rẹ̀ fi dọ̀tí báyìí tó fọ́ yóò ní ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé òun fẹ́ di ẹni ọlọ́run ni òun fẹ́ di àyò ọlọ́run òun sì fẹ́ di olùbẹ̀rù ọlọ́run ìdí ìyẹn tó ń jẹ́ pé àkísà ló ń wọ̀ káàkiri eléyìí kò sọ̀rọ̀ dẹni ọlọ́run ní tó sọ ọ́ dẹni ọlọ́run ó náà ní kó tẹ̀ láṣẹ rẹ̀ kó sì yàgò fún tọ́lọ́wọ́n bò fẹ́ kìí ṣe wípé bọ́ bá ṣe wà kísà sí kìí ṣe pé tó bá ti tilẹ̀kùn mọ́rí tó jáde kódà ìwọ tó ń wà kísà yẹn gan ẹni tí wọ́n á lo ọkọ̀ tó dáa tí wọ́n tó dáa ó sì lè jẹ́ pò gan ni ẹ̀ńtọ́lọ́wọ́n nífẹ̀ẹ́ sí ju wọ̀ lọ nítorí pé àníyàn ni àti ìhà tó ní kálukú bá kọ sọ́lọ́wọ́n arákùnrin kan níjọ́ kan ó gbọ́ tánàbí sallallahu alayhi wa sallam ànábì ní gbogbo ẹnikẹ́ni tó bá ti nígbèradà ànábì ní kò ní wà lìjànà gbogbo ẹnikẹ́ni tó bá ti ní ìgbéraga mọ́tòmọ́tò kò ní wà lìjànà sàbẹ̀ wa ní ìrẹ̀ òjíṣẹ́ ọlọ́run òun jẹ́ ẹnìkan òun fẹ́ kó ti pa aṣọ tó ń bá fẹ́ wọ̀ kó jẹ́ aṣọ tó mọ́ òun máa ń nífẹ̀ẹ́ sí pé bàtà tó ń bá fẹ́ wọ̀ kó jẹ́ bàtà tó dáa ìrẹ̀ òjíṣẹ́ ọlọ́run ṣé kì í sára ìgbéraga òun ni eléyìí bí òjíṣẹ́ ọlọ́run wa dá lóhùn pé là inna Allaha jamil yuhibbul jamal ọlọ́run ọba wa yìí ọba mímọ́ ni ọba tó dáa ni ọba tó nífẹ̀ẹ́ nǹkan mímọ́ ni ó sì nífẹ̀ẹ́ kí nǹkan téèyàn ó máa lò kó jẹ́ nǹkan tó dáa ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n tá ń pè ní gbéraga innamal kibr anábìnrin tá ń pè ní gbéraga batarul kò sí tó bí ju gbéraga lọ wọ̀gámtò nas bákan náà kéèyàn ó sì máa fojú rí na ọmọlàkejì kó máa wo ọmọlàkejì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé kì í sọ lọ́n ló dáa ànábì ní tán kò ní gbéraga lẹ́lẹ́ ní tó bá ti yàtọ̀ sílé yìí kéèyàn ó lọ sọ tó dáa kéèyàn ó lọkọ̀ tó dáa kéèyàn ó kọ́lé tó dáa ní òsì nínú gbéraga tí àníyàn èèyàn ò bá ti jẹ́ pé àníyàn àti fi kó ìbànújẹ́ bá ọmọlàkejì abẹ́ ọlọ́run ọba ní títóbi rẹ̀ kí ó mọ́tà ṣe ní olùbẹ̀rù ọlọ́run kó sì ṣe ní ọ̀rẹ́ يا أيها subhanahu سبحانه وتعالى الحمد لله والصلاة والسلام على رسول الله عباد الله لعلي أسوقكم في هذا المقام إلى حديث أخرجه الإمام البخاري من حديث أبي هريرة رضي الله عنه في بيان ما يتزود به كل من أراد أن يكون ولي رحمن قال رسول الله صلى الله عليه وسلم في الحديث القدسي إن الله تعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضته عليه ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها ولئن سألني لأعطينه ولئن استعاذني لأعيذن عباد الله اعلموا أن معاداة أولياء الله وإهانتهم كما جاء في رواية أخرى من أهان لي وليا من كبائر الذنوب وأن الحرابة لله عز وجل ثابت وأنه حرابة لله عز وجل كما ثبت بالكتاب والسنة عباد الله إن هذا الحديث يبين لنا السبيل الوحيد للحصول على ولاية الله تعالى وهو القيام بمفترض على العباد من صلاة وصوم وزكاة مع المداومة على النوافل بنية خالصة كما شرعت حتى يشعر العبد بنفسه أنه قرب من الله عز وجل وهذا لا يدركه إلا الموفق الموفقون وإلا فما أكثر الذين يصلون ويتصدقون ويصومون ولكن كثير منهم لا يشعر بقربه من الله عز وجل وشعور العبد بقربه من الله لا شك أنه سيؤثر في سيره ومنهجه عباد الله كيف يدعي العبد الولاية وهو يشرك بالله ويؤمن بالسحر والطاغوت ويستأثر بشأن الصلاة والصوم أو بتركهما بالكلية أو ينغمس بالشهوات والشبهات والضلالات adúpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ fún ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún aṣíwájú ẹ̀dá anábíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀yin ẹrú ọlọ́run asàlàyé fún wa wípé ìjẹ́ ọ̀rẹ́ ọlọ́run ní tó yẹ kí gbogbo wa ká máa sáré rẹ̀ ni ọ̀nà wo lèmi àti ẹ la fẹ́ gbà tá ò fi jẹ́ ààyò ọlọ́run tí a lè fi jẹ́ ẹni tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí lérílẹ̀ a ti ṣàlàyé ẹ̀ fún wa ìjẹ́ olùfẹ́ ọlọ́run kò dúró lórí kéèyàn máa wà kísàkiri kò dúró lórí kéèyàn ó fi lélẹ̀ kọ́ lọ́mọ gbénu gbó kóun fẹ́ di ọ̀rẹ́ ọlọ́run kò dúró lórí kéèyàn ó kó ẹgbẹ̀rún tẹ̀sùbá àkọ́rùn-ún anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún anu hadith al-qudusi ó ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní gbogbo ẹnikẹ́ni tó bá ti lè mú ọ̀rẹ́ èmi ọlọ́run ọba lọ́ta èmi ọlọ́run ti ṣetán àti gbógun ti onítàn gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá ti lè sọ pé ọ̀rẹ́ èmi ọlọ́run rèé o ẹnikẹ́ni yálà nínú ènìyàn àbí nínú àlìjẹ̀nú tó bá ti ń múrúfẹ́ ẹni bẹ́ẹ̀ lọ́ta àbó ń yẹpẹrẹ rẹ̀ ni àbó ń fẹnu sáátà rẹ̀ ni àbí ó ń fojú àbùkù wò ó ni ọlọ́run ọba lòun ti ṣetán láti gbógun tó onítọ̀ wọn sòyẹ́ túmọ̀ sí pé nítorí yẹ sáré rẹ̀ òun náà ni bóòlù èmi àti ẹ bóòlù á ṣe di ọ̀rẹ́ ọlọ́run tó o bá ti lè jẹ́ ọ̀rẹ́ ọlọ́run o gbúdọ̀ ronú pé nìkan lépa rẹ̀ tó o bá ti lè jẹ́ ọ̀rẹ́ ọlọ́run o gbúdọ̀ ronú pé bínú rẹ̀ bó o bá ti lè jẹ́ ọ̀rẹ́ ọlọ́run o gbúdọ̀ mọ wá bẹ̀rẹ̀ mọ́dàrí kan o gbúdọ̀ mọ́ wá gbẹ́rẹ́ àpélé pọ̀tàkiri nítorí pé gbogbo ọ̀tá rẹ̀ ọlọ́run ni ó mọ̀ tó wọn ọlọ́run ni ó mọ̀ ṣe wọ́n bí ọṣẹ ṣe é sojú kódà ìwọ̀gùn ò ní mọ̀ nítorí pé ọlọ́run bá ti rí ọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ rẹ̀ ṣùgbọ́n àìmọ́fẹ́ jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ní mọ̀ fà tá a fi yajú lé kiri ní mọ̀ fà tọ́mọ ènìyàn fi ń dààmú lénìí ní mọ̀ fà tọ́mọ ènìyàn fi ń ṣe iyèméjì pé sọ́lọ́run bá ń bẹ pẹ̀lú òun àbí kò sọ́lọ́run pẹ̀lú òun. bùsùnlá muhammad sallallahu alayhi wa sallam nínú hadisi kudusi ó ní ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tó bá ti ń bá ọ̀rẹ́ ọlọ́run sọ̀tá àbí tó ń fẹnu ṣáátá rẹ̀ àbí tó ń béèrè tó ń dúró ń dúró pé ó tí ó rìn sí ọlọ́run lémi ọlọ́run ọba mo ti ṣetán ogun pẹ̀lú onítọ̀hún ọlọ́run wa ń ṣàlàyé fún wa gẹ́gẹ́ bí ẹni pọ́lọ́run ti mọ̀ yí pé n tó súnmọ́ káwá máa ronú pé ọ̀dà tó lè fi di ọ̀rẹ́ ọlọ́run tó fi lè di ẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí jùlọ bí kìí ṣe pé ọ̀nà àkọ́kọ́ àwọn nǹkan tọ́lọ́run ṣe lọ́nà yẹn lè wà lórí ká mójútó ìrun kíkí ó ṣe lọ́nà yẹn lè wà lórí bẹ́yìn ọba àkọ́kọ́ jọ rẹ̀ ọlọ́run èyí ó mójútó nù èyí ó kí bó ṣe yẹ kéèyàn ó kí èyí ó sì kí lásìkò rẹ̀ bẹ́yìn ọba jẹ́ ọ̀rẹ́ ọlọ́run Ramadan ló ń bọ̀ yìí ọlọ́run dákun jẹ́ kó bá wa láyé jẹ́ kó sì bá wa láàyè wa ó sì fún wa lókun àtàlàáfíà láti lè gbà á kò sì tẹ́wọ́ gbà lẹ́sìn lọ́wọ́ wa ẹni tó bá jẹ́ ọ̀rẹ́ ọlọ́run kò ní ìdínú Ramadan kó máa jọ̀sán yóò gbà tọkàntọkàn yóò gbà pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run bó ti tó àti bó ṣe yẹ nítorí pé nínú tọ́lọ̀ ń ṣe lọ́rọ̀ yẹn lé wa lérí òní àwọ̀ Ramadan so eléyìí túmọ̀ sí pé téèyàn bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ ọlọ́run èèyàn ò mójútó àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe lọ́rọ̀ yẹn lé wa lérí àtòdìjẹ́ rẹ̀ lẹ́lòmíì ṣe lénìí kò ní kírun wákàtí márùn-ún ó sì lè jí látàgò kan òru kọ́ máa fa yàhálà yàhálà yàhálà tí lè ó fi mọ́ tásùnbà àbá tó kò ní kásùnbà ẹ dákun èwo lọ́wọ́ ajọ́ràn yẹn jù nínú wákàtí márùn-ún àti yàhálà yàhálà tó ń fà lóru láìláìlàlà láìláìlàlà kò ní kírun ẹlòmí ò ní gbà àwẹ̀ Ramadan ṣùgbọ́n kò lè fa àwẹ̀ Monday Thursday kò lè fi ṣeré èyí tó jọ̀ràn yẹn láàkọ́kọ́ mójútó téèyàn bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run eléyìí lọ́lọ́wọ́ bó wò Ọlọ́run ò pé báwo lára rẹ̀ ṣe máa ń rí tán bá pèrún ẹlòmíì ń bẹ tán bá pèrún ẹ ní rí kára rẹ̀ ṣẹ́gìrì pò fẹ́ kírun ìwọ lọ́sẹ̀ mọ́ àwọn ọmọ ti pèrò èmi náà gbọ́ àwa ní kírun ìjà máa tayọ lọ́jà dé tá a bá ṣe tá a máa la ilaha illallah rasulullah nínú àmì pé èèyàn jọ́ rẹ̀ ọlọ́run èyí ó kó gírí mọ́tọ́ ọlọ́run básìkò òun bá tó gbogbo ohun téèyàn bá ń ṣe ní ọ́fíìsì rẹ̀ láti lọ ìjọsìn fọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí náà lọ́lọ́run bá ń kíyèsí lára gbogbo ẹnì kọ̀ọ̀kan wa kó tó lè yàn wá kó sì gẹ́gẹ́ bí ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ bákan náà ẹrúsìn ọlọ́run tó bá wá ń ṣe tọ́lọ́run ṣe lọ́rọ̀ yẹn yìí àníjẹ́ kó sú wa àníjẹ́ kó tó wa o àwọn iṣẹ́ tó tún jẹ́ iṣẹ́ àṣegbọ́rẹ́ á tún mọ mójútó níbi náfìlà náfìlà ti run àníbi ṣeré náfìlà àwẹ̀ àníbi ṣeré gbogbo àwọn iṣẹ́ pẹ́pẹ́ fúrú téèyàn tún máa ń ṣe téèyàn fi máa ń dẹni ọlọ́run àwọn onífọwọ́ yẹpẹrẹ nù bàbá kírun bọ́bá dọ̀sán á sì tọrẹ àánú gbogbo oríṣiríṣi àwọn nǹkan yìí èyí ó tún mú mọ́ àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn òjíṣẹ́ ọlọ́run ọba ní ọlọ́run ní hata ọ̀hìbà téèyàn bá wá dúnú mọ́ eléyìí fáá yìí ṣe péjọ kan náà ló ṣe tó fi lẹ̀ o hata ó dùn ní ma tẹ́kí gbogbo ìgbà àwọn èèyàn mọ̀ ọ́n mọ̀ wípé ó yìí fi àwọn nǹkan yìí ṣeré lákàájọ́ kan ó lóun ti sin ní ìsìn ó ti pé ogójì ọdún tóun èèpa náfìlà òru jẹ́ forty years back òun ò lè má jí lóru yàrá fìlà bóun bá sì sùn gbàgbé tó bá di ọ̀sán òun ó sì yàrá fìlà yẹn padà jàmọ́ irú ẹni yẹn ṣé ọ̀fọ́ ẹ̀rọ pé ipò kan ni wà á ti ẹjọ́ wà níwájú ọlọ́run ṣèdí yìí tó fi jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí òun nìkan mójútó bó o bá ti lè ìkíìpù ara rẹ spiritually bíi pépà báyìí ló ṣe lọ́wọ́ ta ṣùgbọ́n tẹ́nikẹ́ni bá lọ pókun ibi tó rìn tán bá ti kọ́kọ́ rí pé ibi tí wọ́n ti bá ọ gan ó ju ibi táwọn náà lè rìn kálukú wọn padà sẹ́yìn eléyìí ni ó yẹ ká ṣàlàyé fún wa kì í ṣe pé káwa máa sọ pé ẹ máa wá lára alẹ́ ká máa gbómi kalẹ̀ gbómi wá kí la fẹ́ fomi yín ṣe bí káwa máa sọ pé ẹ fẹ́ máa ṣe ìṣòòrùn mọ́ṣáláṣí náà bí o kólúkálukú àtìyàwó rẹ̀ ká máa wá kí la fẹ́ fìyẹn ṣe àfi kólúkálukú náà ká ṣàlàyé kólúkálukú ó ṣe súnmọ́ lọ kódà ìwọ lè súnmọ́ lọ ní ẹni tó ń sọ̀rọ̀ balẹ̀ eléyìí ni nǹkan tó ṣe pàtàkì bí kó wá bá ti súnmọ́ Ọlọ́run sí náà lèyìn ó ṣe gbádùn Ọlọ́run sí ẹlòmíín bẹ tí nǹkan bá dojú ẹ̀ tó bá sọ Ọlọ́run ó sì máa ṣe nǹkan yẹn fún ṣùgbọ́n kì í ṣe gbogbo yẹn ló lè ṣe lọ. afọwọ́ Imam Ahmad ibn Hanbal kọ́lọ́mọ̀ bá kó bá yọnu sí ní ọjọ́ kan arákùnrin kan lọ bá nílé wípé ìrẹ̀ Ahmad ibn Hanbal ara ìyá àwọn òyà ó sì ti pẹ́ tó ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn kò lè dìde bó bẹ lọ́hùn kọ́lọ́n kó fún yà wọn lálàáfíà imam ahmed bin hanbal ó sọ fara kùnrin náà wípé èmi tí mo dúró yìí náà mò ń wẹ́ni tí ó ṣàdúrà fún mi náà máa lọ arákùnrin kúrò ń bẹ nínú rẹ̀ ògùn bàtọ́ wá jáde ó pàdé arábìnrin kan pé ah ṣé wọ́n ló kúrò lọ́dọ̀ ahmed bin ìṣó ni kí ló sọ fún ọ ó ní tó sọ ni pé kò máa lọ pé òun gan òun nídìí ẹni tó ṣàdúrà fún un ah. ó ní bó ṣe jáde yẹn náà ló ti ṣàdúrà àdúrà tó ní ó ṣeun ó ti ṣe ó kàfẹ́ yìí ò lé ọsọ́ nǹkan máa lọ ni bàtàrákùnrin yìí ó fi dé ilé ìyá rẹ̀ rìn pàdé rẹ̀ ni ìyá tó fi ilẹ̀ tí ò lórí ibùsùn fún ohun tó ti fẹ́ẹ̀ tó bí ọdún mẹ́wàá ìyá rìn jáde pàdé ọmọ rẹ̀ ọmọdé Ìyábọ̀ ló ṣe jẹ́ ó ní nǹkan sí lára òun òun para òun ya ẹni ìbá para lọ báyìí ah ara òun ìyá òun mọ̀ ti ṣùgbọ́n ṣé ní tí Imam Ahmad ibn Hanbal ti síwájú ọlọ́run sèmi ṣe sí wọn náà ṣe òun ló fà lẹ́yìn tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà míì náà fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ò lè ṣe ní táwọn àfáà tó ṣáájú ṣe àbá àfáà tó ti pé yóò wo fíìmù dago méjìlá àbòrò tẹ bá sì dé tayọ mọ pé àwọn àfáà lélẹ́yìí abẹ́lọ́run fún yín ọlọ́run wo ní ń bẹ̀ òun gan ẹni èṣù kò kásùbà ń jẹ mọ́ rí nínú Ramadan kò ní gbáwẹ̀ àbí kí la fẹ́ sọ lórí àfa tí ń bò gbogbooro tí ń mu ṣìnàbù sẹ́ni ẹni ọ̀bẹ lọ́run tó lọ́wọ́ gbàdúrà rẹ̀ ṣùgbọ́n àwọn náà làwọn lọ ń bá lé nínú ní àfẹ́ dàpọ̀ ẹgbẹ́ lọ́n fún ẹgbẹ́ lọ́n fún abẹ lọ́n fún yín ọlọ́mú yóò báyìí wá bó o ṣe lọ tán ó ti gbé ṣìnàbù tó mu ṣìnàbù ọlọ́run má téèyàn bá rí pé ní ọlọ́run lélẹ́yìn àmọ́ kó ní kálukú náà ó sapá bí ó ṣe súnmọ́ ọlọ́run ẹni tí wọ́n rò pé ó súnmọ́ ọlọ́run jù ọ́ lọ yẹn ó lè jẹ́ pé wọ́n gan tóbi lọ́dọ̀ ọlọ́run jù lọ inna akramakum indallahi atqakum ẹni tó lápọ̀nlé jù lọ́dọ̀ ọlọ́run náà lẹni tó bẹ̀rù ọlọ́run arákùnrin kan jọ́ kan ó sọ̀rọ̀ àfa níbi tó gbé ọ̀sán yìí sí òun rí bẹ́ẹ̀ tá bá sì dé ta àwọn ẹni ọlọ́run ti dé ó láti jọ́ náà òun ò ti lọ bẹ̀rẹ̀ ó ní mistakenly ọ̀tọ̀ níbi tó ní kó òun wá òun á rò pé bẹ́ẹ̀ ló ní kó òun wọ̀ òun á tilẹ̀kùn bẹ́ẹ̀ bóun ṣe jáwọ́ bẹ̀rẹ̀ yẹn òun kọ́ ah kì í ṣe ibi tá a ní kẹ́ òkè lẹ̀ wá débẹ̀ ó lóun ní òun òun rò pé ibi tẹ́ wà ní ẹ tẹ́ ní kó òun wọlé sí wọn láti jọ́ náà lòun ọ̀lọ́bẹ̀ náà so ẹ wàá rí pẹ́ ní yẹn gan tí ń lọ bẹ̀ yẹn gan ó kúlò ó pàtàkì lọ́dọ̀ ọlọ́run ju ẹni tó ń lọ lọ oníkálukú àárín ìwà àtọ́lù ẹ̀já àtúnṣe bá a bá ṣe tún àárín wa sọ́lọ́run sí láti gbádùn ọlọ́run ọlọ́run wa ń sọ fún wa wípé nínú hadisi kudusi pé lókùrú ìgbà téèyàn bá ti ń súnmọ́ lọ́run pẹ̀lú tọ́lọ́run sí lọ́rùn èèyàn àti àwọn nàwáfíìn téèyàn bẹ̀rẹ̀ sí ní súnmọ́ lọ́run téèyàn fi ń súnmọ́ lọ́run ní òrèkóòrè ọlọ́run tó bá ya hatta uhibba yóò tó àsìkò kan èmi ọlọ́run máa wá nífẹ̀ẹ́ ẹrúsìn mi náà èmi ọlọ́run máa nífẹ̀ẹ́ rẹ̀ tọ́lọ́run bá dẹ̀ ti nífẹ̀ẹ́ èèyàn ó ti parí ọlọ́run ní máa nífẹ̀ẹ́ rẹ̀ bó ti tó àti ṣe yẹ ọba tí mo bá wá nífẹ̀ẹ́ rẹ̀ ọba gba àkóso ojú ìríran rẹ̀ tí ó fi ríran èmi gba àkóso etí rẹ̀ tí ó fi gbọ́rọ̀ èmi gba àkóso ọwọ́ rẹ̀ tí ó fi máa gbá nǹkan mú èmi ọlọ́run máa gba àkóso ẹsẹ̀ rẹ̀ tí ó fi máa rìn bó bá béèrè nǹkan kan lọ́wọ́ èmi ọlọ́run máa fún un tó bá sì ní tó fẹ́ èmi ọlọ́run ọba ṣe olùṣọ́ níbi nǹkan tó ń bà lẹ́rù èmi ọlọ́run máa dáàbò bò nítorí pé èmi ọlọ́run ọba ti ṣe kíni o mo ti nífẹ̀ẹ́ rẹ̀ ìlérí tọ́lọ́run ní ó kù sọ́wọ́ tiwa náà ǹjẹ́ ní tó ní káwa náà ṣe ìjáwa náà ṣe bí so eléyìí ni ọ̀nà kan pàtó téèyàn lè fi di ọ̀rẹ́ ọlọ́run pẹ̀lú ìmọ̀ ṣe ń tọ́lọ̀ ń pa wá láṣẹ àti yíyàgò fún àwọn tọ́lọ̀ wọn bá ní ká mọ̀ déédéé ẹ̀ béèyàn bá ṣe dún ní mọ̀ sí náà lèyìn ó fi máa jẹ́ ọ̀rẹ́ ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ kí kó wa wa ká lọ sọ́ra wa o ká sì kíyè sára nítorí pé ẹni tó bá jẹ́ ọ̀rẹ́ ọlọ́run wọn kì í kọ́ síwájú orí báyìí kódà èèyàn lè má mọ̀ láti bí ìmúra sí kéèyàn má wàá lọ kọsẹ̀ látara ẹni tó jẹ́ ọ̀rẹ́ ọlọ́run nítorí pé ọlọ́run ọba ti ṣèlérí pé gbogbo ẹnikẹ́ni tó bá fi àbùkù kan ọ̀rẹ́ ọlọ́run òun ọlọ́run ọba ti ṣetán láti lè ṣe kíni o láti lè dójú ti onítọ̀hún òun ọlọ́run ọba ti ṣetán láti yẹ̀yẹ́ onítọ̀hún òun ọlọ́run ọba ti ṣetán láti gbógun ti onítọ̀hún ẹni tí wọ́n wá ń gbógun tì tó ń sọ pé kò bí tí ó rìn tó ọmọ pò rẹ̀ níwájú ọlọ́run lóbi jẹ́ pé lómi ọ sọ pé wọ́n ń ṣe òun láì mọ̀ pé òun gangan fúnra ara rẹ̀ òun ló ń fọ ara rẹ̀ fa ìbínú ọlọ́run pẹ̀lú ẹni tí ń gbógun tì ẹni tí ń sọ pókù bí tí ó rìn bẹ́ẹ̀ sì ni gbogbo tí ń gbógun tì lọ́lọ́wọ́n bá ń bínú òun gò tí ẹ̀ mà pò ń gbógun tòun ṣùgbọ́n lọ́wọ́n bá sì ń bínú so ìdí nìyí tó jẹ́ pé nínú ẹ̀ṣẹ̀ tó tóbi òní kéèyàn máa gbógun ti àwọn ẹni ọlọ́run nínú ẹ̀ṣẹ̀ tó tóbi òní kéèyàn máa lókun bí táwọn ẹni ọlọ́run bá yóò rìn nítorí pé wọ́n lè mọ́mọ́ ipò tí onítọ̀hún tó wà níwájú ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀yẹ rúṣin ọlọ́run ọ̀nà kan ṣoṣo pàtó téèyàn lè fi di ọ̀rẹ́ ọlọ́run

tó bá wá di àsìkò yẹn ìwọ náà mọ̀ ní furama nínú ẹ̀mí jẹ̀mọ́ mélòó mélòó ni irun tá à ń kí mélòó mélòó ni ààwẹ̀ tá à ń gbà mélòó mélòó ni iṣẹ́ sọ̀dàkọ́t àbí iṣẹ́ àṣegbọ̀dọ̀ tá à ń ṣe ṣùgbọ́n bá a ṣe ń ṣe tó náà ìjà àti ẹ̀ fíìlì pa ti dẹni ọlọ́run oníkàlùkù obìnrin ààrẹ léèrè bá a ṣe ń kírun wọ ọdún tó ti ń kírun wọ ọdún tó ti ń gbààwẹ̀ ìjọ òun tiẹ̀ ní ìfura mọ̀ pé ó ti dẹni ọlọ́run oníkàlùkù dáhùn ìbéèrè nínú gbàyà rẹ̀ èsì rẹ̀ náà sì ni wípé irun rẹ̀ tó ń kí ìjó kí pẹ̀lú ọkàn kan bí ìjó kí bó ti tọ́ àti bó ṣe yẹ àwẹ̀ rẹ̀ tó ń gbà ìjó gbà bó ti tọ́ àti bó ṣe yẹ pẹ́pẹ́ fúrú rẹ̀ tó ń ṣe ìjó ṣe nítorí tọ́lọ́n subhanahu wa ta'ala so ibi ni ká ti kíyè sára lérí gbogbo àwọn ìjọsìn tá à ń ṣe yìí kò sí nǹkan tó súnni mọ́ ọlọ́run tó àwọn nǹkan tá à ń ṣe béèyàn bá ti di ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run sọ fún gbogbo màlàíkà ní sánmà tó máa nífẹ̀ẹ́ yẹn ọlọ́run ọba sọ fáwọn ẹni rẹ lórílẹ̀ wípé túláàsì ẹ máa nífẹ̀ẹ́ nìyí torí pé ẹni tí mi ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tó bá jẹ́ ni ibi tó bá láwọn ò ní nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ọba yóò bínú sí wa ọlọ́run kó má bínú sí wa jàmọ́ nígbà tẹ́mi àti ẹ̀ta bá ti mọ eléyìí kí ló wá dé ta fẹ́ máa dààmú kí ló dé tó fẹ́ máa fìtínà kiri pé ẹnìkan ló ń ṣe ọ́ ẹni tí bá ń ṣe ọ́ ní kó máa ṣe ọ́ ṣùgbọ́n láwọn ti ṣèlérí fún òun ó tó fún gbogbo wọn wọn ò bá tó ẹgbẹ̀rún ìwọ mọ́ dára rẹ̀ láàmú lókùrú ìgbà tó ti rí wípé ìbáṣepọ̀ láàrin ìwà àtọ́lọ́wọ́n ọba ó mọyán lérí ó gbúdọ̀ bẹ̀rù kankan bó ti wùlẹ̀ kó mọ̀ ẹ̀yẹ rúsan ọlọ́run nínú oṣù tá a wà yìí oṣù ṣàbán nínú oṣù téèyàn máa ń gbà wẹ̀ ni láti lè fi súnmọ́ lọ oṣù ṣàbán yìí òun náà ni oṣù èyí tó kángun sí oṣù ramadan anabi muhammad sallallahu alayhi wa sallam anabi máa ń gbà wẹ̀ nínú oṣù ṣàbán a máa gba púpọ̀ nínú ẹ̀ ìgbà mi ò lè gbàlàjì ìgbà mi ò lè gbàjú ìlàjì lọ ànábì asámọ ẹgbà rẹ púpọ̀ nínú oṣù ṣàbán tá a wà ń bẹ kí rọmọdọ́ọ̀nù tó dé ẹ jẹ́ káwa náà gbìyànjú bó ṣe méjì bó ṣe mẹ́ta bó ṣe mẹ́rin bó ṣe mẹ́wàá ká gbìyànjú káwa náà gbààwẹ̀ nínú oṣù tá a wà yìí nítorí pé àsìkò tí ọlọ́run mọ tí wọ́n máa ń kó iṣẹ́ ẹ̀dá lọ sọ́dọ̀ ọlọ́run àsìkò tọ́lọ́run ọba máa ń separate gbogbo iṣẹ́ rí kúrò níbi iṣẹ́ bí nínú àwọn àsìkò òun ni inú oṣù ṣàbán wà so àwọn iṣẹ́ olóore téèyàn bá wá ṣe béèyàn bá ṣe ṣe é sí àsìkò yìí náà Ọlọ́run Ọba yóò mọ ìyànnà náà gbogbo rẹ̀ so lànà sallallahu alaihi fi máa ń sábà gbáwẹ̀ nínú oṣù tàwa yìí ẹ jẹ́ ká gbìyànjú káwa náà dún ní ma kódà àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pàápàá jùlọ ìyàwó Aisha nínú oṣù Ṣàbán yìí gbogbo àwọn àwẹ̀ tó bá jẹ gẹ́gẹ́ bí àdámọ́ obìnrin àwẹ̀ wọn kì í pé àwẹ̀ tó bá jẹ nínú oṣù Ṣàbán yìí ló tó máa ń san padà so ní òfin lè jẹ́ kó yẹ wáyé pé gbogbo àwọn ìyàwó wa tí wọ́n jẹ àwẹ̀ kan àbí mìíràn ẹ jẹ́ ká tètè mọ fà wọ́n létí o kí wọ́n san àwẹ̀ náà padà kó tó di pé Ramadan míì yóò bá wọn lérí ẹ̀ torí pé ẹ̀ṣẹ̀ tó tóbi oníkéèyàn jẹ Ramadan kí Ramadan míì ò tún wá báyàn lérí ẹ̀ láì tí ì san gbèsè Ramadan yẹn padà àbí ìwọ tó ṣe pé bóyá o sick nínú Ramadan tó kọjá lọ ọ wá ja àwẹ̀ Ramadan bíi mẹ́ta àbí mẹ́rin ẹ jẹ́ ká tètè gbìyànjú Ramadan ti ń kanlẹ̀kùn ọlọ́run jẹ́ kó bá wa láyọ̀ àtàláfíà ká sì fi ìdùnnú gba àwẹ̀ náà ẹ jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan ọgbẹ́ tó bá ní àwẹ̀ gbèsè àwẹ̀ lọ́rùn ẹ jẹ́ ká tètè lọ san pàápàá jùlọ nínú oṣù ṣàbánu tá wà yìí nínú oṣù olóore ni oṣù òbòkún ni oṣù àlùbáríkà ni bákan náà ká jìnà sí àwọn àdádálẹ̀ táwọn èèyàn máa ń ṣe nínú oṣù yìí nínú àwọn àdádálẹ̀ táwọn èèyàn máa ń ṣe òun náà nígbà tó oṣù ṣàbánu bá ti dá sí méjì wọ́n máa ń pe òru kan ní láyé látò ní ìdásí méjì ṣàbánu àwọn èèyàn máa yan náfìlà bíi ọgọ́rùn wọn làwọn fi ń wojú rí ọlọ́run gbogbo eléyìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ bó ti wù lọ́kọ́ máa wò nítorí pé ẹnìkan kì í mọ̀ ẹ̀yà ọ̀sọ́jọ́ sọ́lọ́ ẹnìkan ò sì lè mú mí mu kó wá tayọ ẹni tó bá kú sódò ọmọ tọ̀ lẹ́yìn ni bọ́ ọ bá mú mi mú mi mú mi mú mi tó bá tí wọ́n bá kú odò ó tí mú tó ẹni tó ń mú tó kú síbẹ̀ sọ anábì sallallahu alaihi wasallam òun lọ́lọ́run fẹ̀sìn rán a sì lè mẹ̀sìn ṣe jùlọ bọ́ bá ṣe ṣe náà ní nítorí pé àyímọ̀ ẹ̀ ọ̀sọ́jọ́ sọ òun lọ́lọ́run sáránṣẹ́ bó sì ṣe yẹ kó ṣe lọ́lọ́run ti sọ fún tó o bá ti ṣe bó ṣe yẹ kó ṣe yẹn ò lè gbàdá lórí ẹ̀ awonú ìgbésí ayé ànábi sallallahu alaihi wasallam látòkè délẹ̀ àríbì kan ipa ànábi wà yẹn náà fi láàánú sùn ṣàbá kò sí bó ti wòlé ọmọ gbogbo àwọn àhàdísì tó wáyé lérí ẹ̀ àwọn ọ̀rọ̀ tí ò lálàáfíà ni tí ò sì lẹ́sẹ̀ ńlẹ̀ so akálàsí ntànàbì máa ń ṣe nínú oṣù ṣàbán òun náà nípa ànábi máa ń gbààwẹ̀ nínú oṣù ṣàbán tó bá dẹ̀ ti di pé Ramadan bá ti fẹ́ wọlé ànábì ó dá nítorí pé ẹ̀ṣẹ̀ ńlá òun ni kéèyàn ó gbààwẹ̀ pàdé Ramadan eléyìí ò yọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yóò gba Rajab yóò gba Ṣàbán yóò tún gbà pàdé Ramadan ẹ̀ṣẹ̀ ni ànábì ní ẹnikẹ́ni ò gbúdọ̀ gbààwẹ̀ pàdé Ramadan ṣùgbọ́n ọba ń gbààwẹ̀ Ṣàbán bọ̀ tó bá kù díẹ̀ kí Ramadan fẹ́ dé dá dúró torí pé ò gbúdọ̀ kó sínú Ramadan nítorí pé gbàmí ń bẹ ọmọ gbààwẹ̀ ó sì ní mọ̀ bẹ́ẹ̀ wọ́n ti róṣù àwẹ̀ wo la fẹ́ pẹ̀lú àwẹ̀ yẹn so ló fi jẹ́ pé àìmọ̀kan ńlá ni kéèyàn lóun ó rajab òun ó shaban òun tún gba ramadan àwẹ̀ àádọ́rùn la là bọ́ ọ bá ń gba shaban tó ti kù díẹ̀ kí ramadan ó wọlé dá dúró láti lè fi múra sílẹ̀ torí pé àwẹ̀ ramadan òun lọ́jọ́ ọ̀ràn yẹn shaban kì í sọ̀ràn yẹn náà fìlà ni má wàá jẹ́ kí àwẹ̀ náà fìlà kó gba ètò ọjọ́ ọ̀ràn yẹn má jẹ́ ó gbà lọ́wọ́ rẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni à ń gbìyànjú láti ṣàlàyé fún wa ká sì kíyè sára lérí àwọn nǹkan wọ̀nyí in tó bá jọ̀ràn yàn ká mójútó in tó bá jẹ́ yẹn náfìlà ká má fi ọwọ́ yẹpẹrẹ mú pàápàá jùlọ àwọn náfìlà yìí tá bá rí àkọọ́lẹ̀ fún láti ọ̀dọ̀ ànábì wa sallallahu alayhi wa alayhi wa sallam ẹ jẹ́ ká mójútó ibadallah ẹ̀yin ẹrúsìn ọlọ́run irun tọ́mọ nìyẹn ń kí ààwẹ̀ tọ́mọ nìyẹn ń gbà zaka tọ́mọ yọ téèyàn ò bá ti ṣe bó ti tún àti bó ṣe yẹ àwọn nǹkan wọn yóò lè súnyàn mọ́ lọ́wọ́ ìrun tó ń kí tíwọ̀ gan náà mọ̀ pé kì í ṣe bọ́n ṣe ní kò kí ló ń kí àbẹ́ni tó ń kírun tó ṣe wípé gbogbo nǹkan tí ń lọ pátá ló ń wò bẹ́ẹ̀ lómi bá ń kírun ẹ̀ sàmọ̀ kọ́dà yóò tún máa tajà nínú ṣọ́ọ̀bù ó ń kírun lọ́wọ́ ẹnìkan wá nítọ̀ afẹ́ra indomie o bóyá indomie yẹn lápèjúwe báyá two hundred naira ló ń tà ẹnìkan wá ní pé ah, one fifty mọ̀ ní gbà hundred naira la máa ń rà lẹ́kọ̀ọ́ ẹ̀mú wa ìyá sì ń kírun pé orí ìlú òtún mọ̀ pé ní ah, òtún mọ̀ pé ẹ̀mọ́ jàmí ní ìrùnfà two hundred two hundred ẹ dákun ṣé irú ìrun èyí là ń sọ èyí ò ṣe ìrun ìrun èyí ò lè súnyàn mọ́ ọlọ́run kò lè sọ̀yàn dọ̀rẹ́ ọlọ́run àwẹ̀ téèyàn gbà nínú Ramadan tó ṣe pé ilé ayò ló lọ sí àbílẹ̀ fíìmù àkílódé ah, ibi jókòó síbi ah òun ọ̀fẹ́ káwé ó gbóhùn lọ ibi jókòó síbẹ̀ à ah, ah. ó ṣe lọ mọ́ṣáláṣí kọ́ lọ gbọ́ tẹ̀síìr kí ládàá rẹ ó tún lè pọ̀ sí irú àwọn àwẹ̀ báwọn kò lè jẹ́ kí ládé èèyàn kò lè sún èèyàn mọ́lọ́hun bákan náà nínú Ramadan àwẹ̀ tó gbà kò ní ọmọ dìmọ́yàwó níyàwó kò ní ọmọ bòbìnrin olóbìnrin lọ́wọ́ gbogbo irú àwọn àwẹ̀ báwọn kò lè gbéyàn sún mọ́lọ́hun mọ́tò wọlé kọ́mọ́ anabi sallallahu alayhi wa sallam anabi ni man lam yada akawolo zuur قول الزور والعمل به فليس لله حاجة من أن يدع طعامه وشرابه òjíṣẹ́ ọlọ́run ní ẹni tó ń gbààwẹ̀ tí ò fi ọ̀rọ̀ sọkúsọ lẹ̀ tí ò fi ìwàkuwà lẹ̀ ọlọ́run ò ní nǹkan kan fi àìjẹ àti àìmu rẹ̀ ṣe ṣèyàn túmọ̀ sí pé ìjọsìn tí yóò sún wa mọ́ ọlọ́run tí yóò lè jẹ́ káwa náà mọ fíìlì pé a ti di ọ̀rẹ́ ọlọ́run a di ààyò ọlọ́run òun náà ni ìjọsìn táwa náà ń ṣe nínú ẹ̀mí wa táwa náà mọ̀ wípé à ń ṣe tọkàntọkàn à ń dẹ̀ ń ṣe bó ti tó àti bó ṣe yẹ ìrun tá a bá ń kí tọkàntọkàn yóò gbà wà bàjẹ́lẹ̀ lọ́wọ́ èèyàn ọlọ́ni inna salata tanha anil fahsha'i wal munkar ọlọ́ni ṣe rí ìrun tẹ́ rí yẹn béèyàn bá ń kí bó ti tọ́ àti bó ṣe yẹ yóò gba ìwà àbàjẹ́lẹ̀ lọ́wọ́ èèyàn yóò gba ìwà pálapàla lẹ̀ lọ́wọ́ ẹni tó ń kírun bó ti tọ́ àti bó wákàtí márùn rẹ̀ kò gba zìnà lẹ̀ lọwọ ẹ̀ ẹni tó ń kírun wákàtí márùn wákàtí márùn rẹ̀ kò gba jìbìtì lẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹni tó ń kí wákàtí márùn wákàtí márùn rẹ̀ kò gba irọ́ pípa lẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹ dákun ru wákàtí márùn wò nìyẹn irun yẹn ò lè kankan kò wúlò fún gan gbèlè ń wípé sọ ọdọ ọlọ ìwọ náà wàá wo iye ọdún ti ń kírun wo iye ọdún ti ń kírun ipa wo ni yẹn kó nínú ìgbésí ìgbà mi ń bẹ tí nǹkan bá dójú ẹ̀ ẹ̀rú lè sọ fọlọ́run pé rẹ ọlọ́run ah, ah, ṣebí wọ́n ni mò ń kírun fún ọlọ́run ṣe nǹkan báyìí fún mi ọlọ́run ó sì ṣe ẹni tó bá ti lè tẹ́sì ẹ̀ wò rí pẹ̀lú ọkàn kan ó ní rápèjúwe bẹ́ẹ̀ ọlọ́run ṣe nǹkan báyìí fún mi ọlọ́run ó sì ṣe nǹkan ọ̀hún ṣùgbọ́n sẹ́nu rẹ wọ́ ti in tó lè fi bẹ́ lọ́hùn gbà ọlọ́run irun mi ìwọ náà ẹ̀mí rẹ ó ti máa sọ fún ọ pé àmọ́mọ́ ah, lo irun eléyìí irun eléyìí ọmọ gbádùn ẹ̀mí rẹ̀ gan náà ó máa sọ fún wọn náà ipe ìrùn rẹ̀ ò wọ́ọ̀tì tó lè fi bẹ̀ lọ. ààwẹ̀ tó gbà nínú ẹ̀mí ẹ gan ni ẹ̀mí rẹ̀ ó ti máa sọ fún ọ pé rọmọdọ́ọ̀nù rẹ̀ ò wọ́ọ̀tì tó lè fi bẹ̀ lọ. níbi tí ti ń sọ yẹn ẹlòmíì méjì péré ṣe báyìí fún ọlọ́run ó sì ṣe ọ̀nà wo ni oníkálukú fẹ́ fi di ọ̀rẹ́ ọlọ́run ọ̀nà wo ni oníkálukú fẹ́ fi di àyò ọlọ́run ẹnìkan mójútó kì í ṣe pé báyẹ̀ mi gẹ́gẹ́ bí ìmáàmù ní ìsìnkú wa máa pè yín wá sọ́dọ̀ ara mi gbé ẹ má bọ̀ àfẹ́ mọ ẹgbó mi wá tó bá ti dòru bá ti nírú eléyìí oúnjẹ ti dé nígbà ó kéré jù sí sóòru bí lóṣù gbogbo ẹni tó bá sì fẹ́ wá islamic sóòru kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ní islam gbogbo ẹni tó ó ti níye tẹ́ mọ̀ mú lọ́wọ́ ẹ sì mọ̀ mú ke lọ́wọ́ omi tẹ́ sì mọ̀ ra ẹ̀ ní ọ̀dọ̀ mi wá láti ilé ọ̀dọ̀ mi náà lẹ́ti mọ̀ ra omi ṣé àmọ̀ kéyìí ìdọ́gbọ́n ṣòwò náà nìyẹn tẹ́ bá sì ra ke ẹ má ra ke wá o ìyàwó mi náà ni ó máa ta ke ṣé àmọ̀ pé àwọn yóò ní ọlọ́run má jẹ́ kẹ́ni tọ́gọ̀ ọgbọ́n kẹ́ni ọgbọ́n ò lè máa rí nǹkan tún jẹ síbẹ̀síbẹ̀ báwọn èèyàn ṣe mọ̀ pé wọ́n tún wọn jẹ ibẹ̀ ó tún máa kún ẹ̀yẹn rúsan ọlọ́run kíkó wa ó lọ súnmọ́ lọ bó ti tó àti bó ṣe yẹ ẹnu míì tó ń rò pé ò súnmọ́ lọ́n jù ó lè jẹ́ kó ọ̀gán súnmọ́ lọ́n jù lọ ẹ̀yẹn rúsìn ọlọ́run èèyàn ó di ẹni ọlọ́run èèyàn ó di àyọ ọlọ́run pẹ̀lú ìmójútó àwọn ntọ́lọ̀ ń ṣe lọ́ràn èèyàn lé wa lórí èèyàn ó di ọ̀rẹ́ ọlọ́run èèyàn ó di àyọ ọlọ́run pẹ̀lú ìmọ̀ ṣe àwọn nǹkan tó jẹ́ náfìlà náfìlà àwọn ẹjọ́ Monday ń bẹ àwọn ẹjọ́ Thursday ń bẹ náfìlà òru kódà bó ṣe rákà méjì péré anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ń ṣàlàyé àwọn ẹni rí fún wa ó ní òun náà làwọn ẹni tó ṣe wípé wọn ó dìde lóru wà náà sùn níyàmù gbogbo èèyàn ti sùn yóò wá dìde yóò ṣàlùwàlà yóò máa yànnà fìlà yóò máa bẹ̀rẹ̀ ọlọ́run wa ní ẹ̀yin màláíkà àsìkò òru yìí mo ní kí gbogbo ẹrú mi ó fi sùn ni èwo lè yí ń wá tóun ò sùn àwọn màláíkà ò ní ojú rẹ̀ ní wà àánú rẹ̀ ọlọ́run ní wà ọlọ́run ò ní ẹ sọ fún pé mo ti fún ní tó wáyìí in tó ń tọrọ yẹn mo ti ṣe fún nítorí gbogbo àwọn yòókù rẹ̀ ti sùn kí ló dé tí wọ́n lóò làǹfààní òun yẹn láti bẹ̀ ọlọ́run bí nǹkan kan bá tóbi níwájú rẹ̀ lọ́ṣàlùwàlá kò yàn náà fìlà kó wá bẹ̀ ọlọ́run torí pásìkò yẹn gbogbo yẹn ti sùn ìwọ dìde láti bẹ̀ ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí àṣe ṣùgbọ́n tẹ́nìkan bá ní idán kan bẹ idán tó pé lójú ẹsẹ̀ báyìí yọmọ jẹ́ àwọn èèyàn rọ gírì wọn lọ síbẹ̀ ọlọ́run dẹ̀ sọ pé wàlà yuflihu sahiru haythu ata ọlọ́run ní gbogbo àwọn pidánpidán pátá ọlọ́run ní wò ní soríire tẹ́ni tí ń gbedán ọba soríire ìwọ tó lọ bá pidánpidán náà ń kọ́ ìwọ náà ò lè soríire so látara àdí eléyìí ẹ jẹ́ kónú kálukú wa ká súnmọ́ lọ́hùn bó ti tó àti bó ṣe yẹ bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ lọ́hùn èyí ó ra àǹfààní ọlọ́hùn púpọ̀ ìwọ kọ́dà o lè má lówó lọ́wọ́ ṣùgbọ́n ọmọ pọ̀ lọ́hùn súnmọ́ ìwọ náà ọmọ fíìlì nínú ẹ̀mí rẹ̀ ọlọ́run ọba lọ́lọ́run bá sọ pé wala in sa'alani la'utiyanna bọ́ bá béèrè nǹkan lọ́wọ́ mi èmi ọlọ́run máa fún wala in ista'adhani la'u'idanna tó bá wá èmi ọlọ́run ní olùṣọ́ èmi ọlọ́run máa dáàbò bò máa dẹ̀ ṣọ́ níbi aburú àìmọye aburú míì tó ṣe pé ọlọ́run ò fi hàn ọ́ ni ọlọ́run sì ti ṣọ́ kúrò ńbẹ̀ tí wo sì ní mọ̀ látara ìsúnmọ́ ọlọ́run àti pẹ́pẹ́ fúrú ju gbogbo ẹ̀ lọ ẹ̀yìn ọlọ́run àǹfààní tó ga ó ń bẹ níbi kéèyàn ó súnmọ́ Ọlọ́run pẹ̀lú ìmọ̀ ní ìṣẹ́gun lórí ọ̀tá Ọlọ́run ti sọ lásọ fọwọ́ gbáyà wípé gbogbo ẹnikẹ́ni tó bá ń gbógun ti ẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí gbogbo ẹnikẹ́ni tó bá ló kubi tí ẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí ó rìn Ọlọ́run lòun fún ọrọ̀ òun lòun ó gbógun tẹni ẹ̀ ó parí Ọlọ́run fúnra rẹ̀ ló gbógun tẹni yẹn jẹ̀mọ́ ogun tọ́lọ́run ta ló lè withstand yẹn ó fi da yín tá a nídìí ni kì í ṣe pé kọsẹ̀ máa pé ẹ ẹ bá ń gbógun ti ọ̀tá mi ẹ mo wá mo sá mo wá sáré wá sọ́dọ̀ yín náà ni mo lọ́ta pọ̀ bó o lẹ́sẹ̀ gbà mí àṣọ lè gba rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ní òun ọlọ́run fúnra ara òun òun lòun ọ̀bọ̀ gbógun rẹ̀ nítorí pé kí ni náà ti di ọ̀rẹ́ ọlọ́run ọ ọ̀ tí ẹ̀ mọ̀ pọ̀ exist nígbà tó bá yẹ kó gbogbo tó bá ti dé yọ̀mọ̀ bọ́lọ́wọ́n bá ń bẹ̀ ìyẹn ni ká mójútó ọ̀nà wo lágbà di ọ̀rẹ́ ọlọ́run bá a bá ti wá di ọ̀rẹ́ ọlọ́run ọba gbogbo ìyókù ti fúyẹ́ o ní ìdí òka ànàsáré o ní ìdí eh, kí lorúkọ rẹ̀ ń jẹ́ ẹgbẹ́rẹ́ kúsanrí eh, àgbélépọ̀tà o ní ìdí gbogbo yẹn nítorí pọ́lọ́run ọba tó mọ gbogbo nǹkan tó rí gbogbo nǹkan òun ló sáájì kò dẹ̀ sí nǹkan tó pa mọ́ bọ́lọ́run babaláwo tó lọ bá tó bá fẹ́ mọ̀ pé kò mọ̀ nǹkan kan àbá àfa tó sọ àlùfá tó lọ bá tó bá fẹ́ mọ̀ pé ni ó ṣe <laughs> òun náà ah kó ti mọ̀ pé kò séjò ń bẹ̀ tẹ̀sí kan <laughs> ó rí wípé <laughs> ni ó gbà lẹ́yìn ìwọ́dọ̀ lọ báyẹn náà ọ̀lẹ́ fatawakkal ala al-hayy alladhi la yamut ẹ jẹ́ ká gbára lé ọlọ́run ọba tí kò bẹ̀rù kankan ọlọ́run tayọ wípé nǹkan kan ọba lẹ́rù kò sí ẹlòmí àwọn máa sọ pé ẹni tágbára ọlọ́run ò ní ká ọlọ́run ò tí ì da ọ̀rọ̀ burúkú nìyẹn kò tí ẹ̀ sí ni kì í ṣe pé kò tí ì da torí pé tó o sọ pé kò tí ì da nínú èdè ó túmọ̀ pé wà so condition kan tó wà ń bẹ̀ náà ni ò tí ìjó ṣẹlẹ̀ tó bá ti dáa a jẹ́ pé a sì rí nínú ẹni tọ́lọ́run bá máa dá tágbára ọlọ́run ò ní ká ṣùgbọ́n èyí ò gbọdọ̀ sọ bẹ́ẹ̀ kò sí ẹni tágbára ọlọ́run bò ká nítorí pé òun ló dá wa nínú tó a sì fi lè mọ̀ pé a lẹ ọba àjẹ pírẹsidẹ́ǹtì ó rí i pé tó bá sick ọ̀kan nínú àwọn governors lórílẹ̀‐èdè nàìjíríà yìí ó wà lórí ààrẹ kan lọ́wọ́ ọlọ́run bá kó bá sàánú ẹ̀ kó bá fún lálàáfíà téèyàn bá sọ ó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò mọ̀ tún owó yẹn sọ lọ́nà ó ó ó ó ó tí ó mọ̀ sọ téèyàn bá tún ní bàbá bàbá bàbá bàbá bàbá tí ó mọ̀ sọ lọ́nà kò tí ì kú nínú àwọn governors kan ọjà plane ó ní plane crash wọ́n wá tọ́jú rẹ̀ ẹ̀ ti mọ governor state wọ́n gbé kó nàìjíríà wọn lọ tọ́jú ẹ̀ níbi tí gbogbo òwòsàn yẹn pín sí nìyẹn ọpọlọ ti ń ṣiṣẹ́ kíṣẹ́ àwọn èèyàn mìíràn òwe kó tiẹ̀ wá kú gan sí ọ̀wá ṣe ilé tẹ́ bá sọ pé bàbá lẹ́gbẹ̀rẹ̀ bàbá bàbá bàbá bàbá bàbá ó dìbò ẹ̀ bá tó ní ó subhanallah behold his excellency tàwa ní jẹ́ his excellency níwájú ọlọ́run subhanahu wa ta'ala so ẹ jẹ́ kí gbogbo wa ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká jura wa lẹ̀ níwájú ọlọ́run ká tẹ̀ láṣẹ rẹ̀ ká sì yàgò fún tọ́lọ́run ọba ọ̀fẹ́ eléyìí ni yóò ju àgẹ́ bí mùsùlùmí tòótọ́ eléyìí lọ́sọ̀yàn di wòlíì ọlọ́run kìí ṣe pé kọ́ wá lọ máa gbénu gbó kọ́ wá tilẹ̀ po kọ́ wá lọ máa gbénu ahéré kan kan ṣe rí wọn ẹ̀ẹ̀kan ni wọ́n máa rí sánmà lọ́dún kí ló fẹ́ fìyẹn ṣe ànábì tọ́lọ́run ránṣẹ́ gan ṣé táwọn ànábì ọba jáde nulẹ̀ yóò rínu kí fáwọn èèyàn gbogbo ìtàn sọ pé ànábì sọ bẹ́ẹ̀ ànábì sọ bẹ́ẹ̀ níbo láti gbọ́ àìmọye tọkọláya tí wọ́n máa jà tánàbí ọba parí ẹ̀ tánàbí bá tilẹ̀ kùmọ́rí tí ọba jáde bó o ni ànábì ṣe fẹ́ ṣe àtúnṣe gbọ́ àwọn kan wọ̀nyí àbí nínú ilé rẹ ló tilẹ̀kùn mọ́ rí ọ̀ jáde bọ́ta ọlọ́fẹ́ dẹni ọlọ́run odò oṣù mẹ́fà ọ̀ jáde nígbà tó bá yá àlìjẹ̀nú kọ́ bá yọ ojú sí ọmọ ẹ̀ ọ rò pé látọ̀dọ̀ ọlọ́run ò nímọ̀ pé látọ̀dọ̀ èṣù ni òun ló ti wá ṣùgbọ́n dákun torí ìtọ́ ọlọ́run ayé mọ̀ ẹ̀yọ́ sọ́jọ́ sọ̀rọ̀ bọ́ ọ bá fẹ́ so kò ní ìdíkọ́ tẹ̀lé ojúpọ̀nà tánàbí sallallahu alaihi wasallam tó là kalẹ̀ tó ní téèyàn bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ojúpọ̀nà yìí náà ní kéèyàn tẹ̀lé ẹ sì jẹ́ ká jìnà sí àṣejù nídìí ẹ̀sìn ẹlòmíín bẹ́ẹ̀ lẹ́ni tí ó sọ pé lágbájá ẹ̀ lọ bí iṣẹ́ mọ́ nígbà kí la fẹ́ fi iṣẹ́ ṣe ilé ọlọ́run bẹ́ẹ̀ ńlẹ̀ ní mọ́tálásí ọba pa gbogbo iṣẹ́ ilé náà ó kúrò ńlé eléyìí tí mo ń sọ èkìtì pé exaggeration mo rí i ní tó ṣẹlẹ̀ mo ní láti travel láti lọ àkúrẹ́ ìlọ ìlú ẹni yẹn tó pé mo mẹ́ni yẹn láti lọ bá sọ̀rọ̀ ó fi lélẹ̀ odidi èèyàn ńlá ni tó yẹ pé distributor àwọn eh, MTN kan kàtà ń sẹ́ndì kìnìsì láti kò ní tí ṣọ́ọ̀bù ẹ̀ tóbi gan sàrẹ́ lọ sọ wípé gbogbo wa àìṣẹ̀ ni ọlọ́run ilé wa là ń dúró sí inú ilé ọlọ́run ló yẹ ká máa gbé ó fi ìyàwó àtọmọ́lẹ̀ kò gbénú ilé tọkọ mọ́ inú mọ́sálásí ló wá ń gbé ẹnu iṣẹ́ rẹ̀ kọ̀ lọ́bẹ̀ mọ́ àwọn ọmọ sẹ́wọ̀n ọ̀gá àwọn àkáńtì ẹ̀mẹ́gbọ́ ọ̀dọ̀ wọn ṣe ayé nìyẹn ẹ̀mẹ́gbọ́ àwọn ọmọ ẹni tó tiẹ̀ ti dá wáhùn gbèsè wá ń gorí gbèsè àwọn ọmọ sáà ń jẹ lọ́njẹ́ gbèsè ń gorí gbèsè gbogbo ṣọ́ọ̀bù dojú délẹ̀ wọ́n sọ fún oníhùn ayé nìyẹn tọ́lọ̀ ràn lélẹ̀ àwọn ọmọ wa lọ dá ṣọ́ọ̀bù tí wọ́n lẹ̀ nígbà tí ṣọ́ọ̀bù tí ẹ̀hún tó dojú délẹ̀ tán gbèsè ń gorí gbèsè ọ̀sájú kò sínú mọ́sálásí àwọn ìyàwó ní ẹ̀ wá lé mọ́ ni pé ah, ah. àwọn sàábé gan wọ́n nílé wọ́n níṣẹ́ kákìrún nu mọ́sálásí bẹ́ẹ̀ bá fẹ́ dúró mọ́sálásí ẹ̀ dúró mọ́sálásí ẹ̀ zìdí ẹ̀ máa lọ ẹnu iṣẹ́ yín ẹnu iṣẹ́ rẹ̀ ń gan náà ara àbádà náà ni nítorí pé Ọlọ́run ló ká má haram nítorí kọ́ má haram náà ló fi ń lọ ẹnu bó o ṣe ń lọ ẹnu iṣẹ́ yẹn tó ń sòdodo nídìí iṣẹ́ rẹ yẹn ọlọ́tún máa gbalada lọ́dọ̀ Ọlọ́run ní wá ń ṣépè fáwọn tó kó bá wọn òun ah, dà ah, ẹ má ṣépè àìmọ̀kan ló sùn wọn náà àìmọ̀kan ló sùn ọ débẹ̀ gbogbo ọkọ̀ ti bàjẹ́ wọ́n ti ta ọkọ̀ wọ́n ti gbogbo nǹkan ti tán láàrin oṣù mẹ́ta péré ẹ bá kún jẹ mọ́ aṣọ fẹ́ni ẹmu ní ah, àwa mùsùlùmí èèyàn mélòó ló lówó nú wa ìwọ̀n bẹ́ẹ̀ ní tẹ́ tún lówó ìlẹ́ tó fẹ́ sọ́dọ̀ lò sí mélòó ló lówó láàrin àwa mùsùlùmí nígbà yẹn lọ ń lorú methodology yìí nìsín gbogbo ẹ̀yin tẹ́ lówó tẹ́ ẹ padà wá dó lòsì ṣé lọ síwájú ọbẹ̀ sí islam gbogbo àwọn tó yẹ kí mùsùlùmí wọn fi yẹn gàn ó ti sọ̀rọ̀ àrẹ dó lòsì báyìí a máa máa máa dín dòdò jẹnu mọ́tálásí máa gbé bí àwọn bíi kolopọ́ọ̀tù káàkiri ẹ̀gbẹ́ mọ́tálásí máa bíi tí bá nàbì ṣe ṣe nìyẹn sallallahu alayhi wa sallam tẹ́kọ̀ bá nàbì ṣe ṣe nìyẹn sí islam ó ti parẹ́ sọdún yẹn tó fi jẹ́ pé irú ẹni yẹn ìgbéraga wà wà lẹ́nu rẹ̀ bí ẹni kò ló ń dájú gbogbo ẹ̀yìn yòókù tẹ́ ń ṣiṣẹ́ lọ kò sì ní mọ̀ pé gbogbo nǹkan yẹn ti bàjẹ́ níwájú ọlọ́run subhanahu wa ta'ala so àyímọ̀ yóò sọ́jọ́ sọlọ bá nàbí bá ṣe ṣe náà ní ká ṣe ṣe ó lè dẹni ọlọ́run ju ànábì lọ sallallahu alaihi wasallam ànábì nílé kì í ṣe inú mọ́tálásí inú ilé ànábì ní tí mo sọ fẹ́ ni ẹnjọ́ yẹn ni ó lóun ò gbọ́rí ànábì èé súnú mọ́tálásí ànábì nínú ilé akálàṣe inú ilé ànábì ẹ̀gbẹ́ mọ́tálásí náà ló wà ṣùgbọ́n kì í ṣe inú mọ́tálásí là ànábì ń sùn ànábì ní inú ilé rẹ̀ tó ń sùn so ẹni tó sọ fún ọ pé inú mọ́tàlásì ni kò mọ̀ sùn káwá ní mọ́tàlásì gbogbo ọmọ sùn ṣé mọ́tàlásì lè gba ogun ẹ̀yàn tó mùsùlùmí tó wà ládùúgbò yìí láìfi lè mọ̀ pé kíní yìí ò wà kò bá làkà ìlú ṣùgbọ́n kọ́pọ̀lọ́ rèé tó padà ọ̀nà ti jìn so kọ́lọ́n kọ́ kọ́ wa látòbi rẹ̀ kó ṣàánú wa kọ́lọ́n má ṣe wà lọ́nà àfi àdìsíkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn jàmáà lórí ìkúnlọ́wọ́ tí wọ́n kún wa lọ́wọ́ àti ìjókòó tí wọ́n jókòó tí wà ní ọjọ́ sátọ̀dẹ̀ tó kọjá nígbà tí a ṣe hafla ní bíbáyìí ọlọ́run bá kí o bá san yín ní ẹ̀san dáadáa kí ọlọ́run bá jẹ́ kí a máa bára wa ṣe dáadáa báyìí pé ọlá àti tóbi ọlọ́run ọba ọlọ́ọ̀kan ṣoṣo ọlọ́ ibadallah ẹ̀yin ẹrú sin ọlọ́run ọba udkurullaha yadhkurukum ẹ̀dí ká máa rántí ọlọ́run ní gbogbo ìgbà ọlọ́run náà máa rántí wa o washkuruhu ala ni'amihi yazidkum ẹ̀dí ká máa dúpẹ́ lórí ìdẹ̀ra tọ́lọ́run ọba ẹlòmíì àti jókòó yìí ó ti ná millions kò lè jókòó bó ṣe jókòó yìí owó ń bẹ ọpọlọ ń bẹ ṣùgbọ́n kò lè jókòó bó ṣe jókòó yìí èlò ní kò wò tún ná ó ní wọ́n jókòó yìí ẹnu pọ̀ ọwọ́ tọ́lẹ́ẹ̀tì ọwọ́ ilé ìtọ̀ ọ̀tọ̀ ó tún jáde nísìn ẹlòmíì owó lòun fi ń tọ́ o owó ní fi ń tọ́ so má fojú kéré ìdẹ̀ra kankan àwọn expect ó yẹ kó rí one thousand naira lónìí o tí ì o tí ì jẹun àárọ̀ dúpẹ́ fọlọ́ tọ́lọ́mùbá ni ó da gba one thousand naira o sì gbúdọ̀ rí tọ̀tọ̀ lẹ́nu ọ sọ fọlọ́ gbẹ́lọ́ mọ́ fún one thousand ní rí tọ̀tọ̀ àbẹ́ òní sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ asàlàyé fún apẹ́ nìkan ń bẹ tó ó kàn jí bó ṣe lajú bẹ́ẹ̀ ojú ò bá pàdé mọ́ ó sàn ṣẹ́jú ojú ò pàdé wọ́n gbé kúrò nàìjíríà wọ́n náwó náwó náwó náwó ojú ò pàdé ṣùgbọ́n wọ́n ní ìsìn bọ́ba fẹ́ mọ́jú ní ó tún fojú ń sẹ́lọ̀ gan ẹni ẹlẹ́ni ó tún máa lójú ṣùgbọ́n tọ́lọ́ bá sísì ẹ̀ yóò di tó máa náwó lé lórí jẹ́mọ́ mo ìkẹ́ ọlọ́run ni o ẹlòmíì ó bọ̀ sórí bẹ́ẹ̀dì yóò mọ òwòrán báyìí tí ilé ó fi mọ́ gbogbo ògùn ni ó lò tán yóò náà òun ò mọ̀ bóun sọ bóyá ń ro nǹkan ni gbé nǹkan kò lẹ́yìn òun ò ro nǹkan kan máa yóò mọ̀ yóò mọ̀ wọ àwọn èèyàn lẹ́gbẹ̀rẹ̀ báyà tí wọ́n máa sùn yóò fẹ́ lè sọ pé ẹ̀dọ̀ ẹ̀yá mi díẹ̀ nu oorun tìyín jama ó lè jẹ́ pírẹsidẹ́ǹtì gbogbo owó ní ọ̀nà kò ní rọrùn yẹn wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ló tóbi jùlọ o wallahu ya'lamu ma tasna'un ọlọ́run sì ní mà nípa ntẹ́nìkọ̀ọ̀kan wa ń ṣe níṣẹ́ kó mú ẹ lọ salatikum yarhamkumullah.